ضلالا وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله ومال ومحمد صلى الله عليه وسلم ومن يقول ẹlẹ́ẹ̀fẹ́ san wa ọmọ ọ̀gbọ́n tí a lọ wá náà bílẹ̀ pẹ̀lú rẹ̀. Tí wọ́n mú àlùmọ̀tá òun náà ni àyàn náà lọ́wọ́ àyà tí a ti dú ní àná àwọn ètò wa ọlọ́run tí ká máa pàtàkì ìtẹ̀lé àti àmọ́bọ̀ Muhammad àti ipò tí àmẹ́lì gan wà ipò tọ́nà ti sí ó wá dàrú gbà pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ mùsùlùmí àmọ́ pàtàkì àmẹ́lì àwùjọ wa yí àwùjọ tó ti díẹ̀ ní o àwọn èèyàn wọn láwọn ń bàbà ànábì bẹ́ẹ̀ ni tábẹ́ bàbà ànábì ìtọ́ bá rẹ bá ní ká bàbà rẹ̀ láti bàbà rẹ̀ ariwo lásán ẹ̀yìn bó sí ọlọ́run ẹ̀yìn lọ́lọ́lọ́rọ́ ó máa mérí wọ́n bàbá àná mi bí ará lọ́rin lọ́lọ́lọ́rọ́ bí ará èkó èèyàn ẹ̀gbọ́n èèyàn pẹ̀yàn ní láyé omi sáṣẹ láti àná àwọn sọ̀hábà wọ́n ti fún ànábì ìlú tó tẹ́lẹ̀ kan bá ṣe nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ tí nǹkan bá tó bá jẹ wọ́n lójú ìwé ilé ìná ànábì mọ̀ ní lọ́sẹ̀ o ànábì ló àwọn àbàyè. ẹ ó mọ̀ fún àtúbọ̀ ọ̀gbọ́n bí ọlọ́wọ́ lára ọ̀nà ẹ̀rí kó lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ wọn kó wa kó wa sálámà yóò yẹ mẹ́ta sálámà aléṣin wàrà lẹ́ẹ̀kí ẹ̀ẹ́dá ló lẹ́ẹ̀kí ẹ̀ẹ́dá ló lẹ́ẹ̀kẹta ẹ̀ẹ́dá ló bá fẹ́yìn balẹ̀ mọ́rù wa lé ọ̀nà kó wa kó lọ kàtà sí òkè ìdílé àkàmọ́dé sílẹ̀ mẹ́ta ní wọn kí ni alẹ́ nìyẹn ní ẹ̀rọ gbà bó ti yẹ títẹ̀ ni mùsùlùmí nù ọ̀sẹ̀ kan ọwá rìpọ́tì ọ̀tà títẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ àbọ̀dọ̀ tani mùsùlùmí tó máa fi ṣe nìyẹn ó mọ̀ pé kùránì ló ń darí rẹ̀ àtàmílì ọ̀rọ̀ ànábì ló ní bàbá ti gbàyọ̀ǹda lọ́dọ̀ ní díẹ̀ mẹ́ta tí wọ́n bá ti dá a lóhùn á ẹ̀yìn àlejò ló sọ ó lọ́nà ìlú sọ ẹni bá lọ́nà ìlú sọ àwọn olówó àgbẹ̀ àkàlọ̀ ó sì mú wọn débẹ̀ ìgbà tó mú wọn débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ni wọn ní kódà ẹnì kan láti ká àkọ wọn ní bí àdúgbò ẹnì kejì ó ká àkọ ń yọnu pẹ̀sẹ̀ ìyàwó dìgbà ti sọ ní olóòrùn fi ń rí àwọn olórí táwọn èèyàn ti àpọ́nlé fún ọ gbogbo ayé mọ́ èmi ò sí èyí tí àwọn ọmọlẹ́yìn àmẹ́mù Muhammad bí wọ́n ṣe ń ṣàkọ́fà nábì èyí tí èmi ẹni olórí kan táwọn ọmọlẹ́yìn rẹ̀ sápalẹ̀ kẹ́rí àwọn olóríkà sí bẹ lásìkò rẹ̀ lágbàáyé káàkiri débi pé bí àwọn ọba wọn ṣe gbóńkó àdúmọ́sí máa ń lò pẹ̀lú àwọn ọba wọn tó máa fẹ́ jáde ọba bá jòkó báyìí táwọn fẹ́ jáde báyìí àwọn ò ní wọn ò ní pé ìrìn tó bá tó máa fi lọ wọ́n wọ́n ìpáàsì ni ẹran tó bá ọwọ́ àpò òròǹkọ́ tó ń yàgbé ọwọ́ àpò tó bá ó kò wọ́n sí àwọn ọ̀sẹ̀ ní wọ́n sí àwọn ọ̀sẹ̀ yẹn wọ́n jẹ́ ń pa ní ìṣeré ti kó wá láti ọ̀sán wọn ó dé àwọn sọ àbà nẹ́bí òsì tó wà bá nẹ́bí bọ̀tí ní ẹ̀sẹ̀kì táwọn sọ àbà ìṣe pé ẹ̀kọ́ tó tẹ̀síwájú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nínú ó lọ káni máa sọ fún ìgbìgbàdìgbà tí ìrìnlẹ́bà tẹ́bà tẹ́bà tábà ọwọ́ òfin ẹ̀fí tábà. tó áyà ká kà ní àná yẹn ó fẹ́ ká mọ pàtàkì àyẹ̀kì ni lẹ́sìn tó wà bẹ́ẹ̀ ló fi lo ìdúró dáhùn mẹ́rin ní sẹ́ẹ̀dì rọ̀ṣù àkọ́jà fún àwọn. Ànábì pàtàkì jùlọ lọ bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ànábì ẹ mọ̀wé ìdààmú ara mọ́ ìlú náà lè tẹ̀lé. Ẹ wọ àgbékalẹ̀ yìí. Ṣé ní ká mú mi ní ẹbí ẹ̀kọ́ ẹ̀dá mi bọ̀ lọ? Gbogbo ẹ máa ti sọ pé ànábì lè sìn ìjọba rẹ̀. Wọ́n dàbí ọba wo làákàyè tó ní èdè abá làákàyè mú o. Ebi òṣèlérà wọ́n ní làákàyè ní kọ́ wò. Nǹkan tó kọ́ kọ́ ọ̀ṣọ́ ìjọ́ mùsùlùmí ni pé ní tí wọ́n ń ṣe ń jẹ́ tó bá ti takò lákàrí pé àti ah, wá gbọ́ wọ́n wá sí wájú nípa àdéhùn yẹn tó sí ní tó wà lẹ́nu ló sọ nǹkan yẹn ó jọ ọmọ olójú èèyàn fi ní kánàbí sọ̀gbà yìí a sì wádìí ọ̀nà tí ẹni fi wádìí kánàbí sọ́jọ́ náà tó rọrùn níbi iṣẹ́ lọ. ó rọrùn pé àwọn olóso àwọn olóhàn bẹ́ẹ̀ tó sọ kò ẹlẹ́bí sí àpàlọ́jà ó wá fẹ̀ wọn kò wá gbó lébi pé ó sọ wọn ó tún wá mú wọn dé ọ̀dọ̀ wọn ìgbà ló sọ fẹ́ẹ́ náà ó ìkọ́ ni àdébí sọ̀rọ̀ yìí. àwọn tá a jẹ́ mùsùlùmí láyé lónìí náà bó ṣe káà bó ṣe káà náà máa lè tò lọ́rọ̀ ànábì mú. wọ́n bá lánàá níbi sọ̀rọ̀ àwọn ọkùnrin ọ̀rẹ́ náà ti la káyè díẹ̀ nítorí nítorí wọ́n ti rí pé ọ̀ da ọ̀rọ̀ kọ́dọ̀ ní wo àwọn mí àtúrò takòkòrá ní mọ́lójáde takòrá wọn onítakòrá ìjọ́ kan ṣe ni pé sínú ìtọ́lá níbi sọ̀rọ̀ yìí ọwà wádìí ọ̀nà tí ẹ fi ń wádìí ọ̀nà ọmọ tí ẹ fi ń wádìí àwọn nǹkan ti gbé kalẹ̀ látàná ọ̀nà náà dò ní ààrẹ tó takò pé ọ̀nà òde lò òun náà ní irú ọ̀nà tí wọ́n ń lò ní àsìkò tí wọ́n talótọ́ ọmọlára ìlọ́sọ talówà ń bẹ̀. ṣẹ́kí àwọn ọmọ talówà ń bẹ̀ bàtọ́ ara wọlé ya ah, mo mọ̀ wọ́n mo mọ̀ wọ́n mo mọ̀ wọ́n àwọn olè yẹn parọ́ bẹ́ẹ̀ náà ni lónìí. ìdí ọ̀nà táwọn afá gbé kalẹ̀ tá fi máa ń mọ pé ànábì sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ yìí bá gbọ́ ìgbọ̀nà ti gbọ́ ó wàá wá ìtàn ìtàn ẹni tẹ́ ẹni ó gba ọ̀rọ̀ yìí alátọ̀dọ̀ àbúrẹ́rà ẹ ọ̀rọ̀ yìí ti dọ́dọ̀ àbúrẹ́rà rí a mọ̀ pé ọlọ́run lẹ́yìn àmẹ́bí àbúrò àlékù kò sí wàhálà lọ́dọ̀ àbúrò rà ó kú ẹni tí ẹni ó gbọ́ lọ́dọ̀ àbúrò rà ẹ wá wádìí pé wọ́n ti gbé ìmọ̀ kalẹ̀ ìmọ̀ ní lágbájá àti lágbájá gbogbo àwọn rìjáàrì hadith àwọn sábà ń bá hadith wa wọ́n ti ní àkókò ìdí sámárì ni lágbájá lágbájá lágbájá kálukú sì ní ẹni tí máa ń gba hadith wa lọ́dọ̀ rẹ̀ bíi àáfà sọmọkéwu irú àwa yìí nìkan yìí àwa lè máa sọ pé bàbá Màdínà sọ báyìí àfa yìí náà àwọn ò lè sọ fún àfẹ́ bàbá Màdínà sọ báyìí ẹgbẹ́ àfa làwọn wọn sọ fún bàbá Màdínà sọ báyìí kí ló dé sáwọn bàbá àfa Màdínà ẹ̀ sì jẹ́ ìjọba ìrìnkè àwọn ìfẹ́ tó ti wá wà tó bá kàn ó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ń ṣe ìwádìí pé wọ́n kọ̀ ìfẹ́ pé àwọn méjèèjì yìí wọ́n yọ sí àsìkò kan náà sẹ̀mí pọ̀ wọ́n sẹ̀mí pọ̀ lóòótọ́ kí ni ó di ẹnṣẹ́ ló gbàdí sí wa ń gbà náà nígbà tábóyà bẹ ní ìgbẹ́ láyé wọ́n ní èjì ọmọdún márùn-ún lọ ọmọdún márùn-ún wọn ò ní gbàdí sí wa. sọ àwọn ọmọ wọn ti yanjú mọ ń tó jẹ́ pé òkú ní ènìyàn lónìí ò tíráì àdéhùn ọlọ́run sí ni àwọn làwọn kò fẹ́ sí ọ̀rọ̀ ànẹ́bí ẹ̀rọ ẹ̀sìn wa ọlọ́run dáàbò ló tọ́ so àwọn nǹkan ilé so àwọn àwádìí ìjọ àwọn onífàwọ̀ ní ìlú mọ̀yẹn lọ́jọ́ àwọn kan bẹ̀rẹ̀ pé nítawọn dèkó tì nù nítawọn dèkó tì nù yẹn jẹ́ pé irú pé tí wọ́n lọ ké nù pé lágbájá àti lágbájá jẹ́ pé yóò ti wà lọ́pọ̀lọ́ wọn bí ẹni tó mọ bá ti mọ̀ sí máàsì máàsì ó sọ pé má ti gbé wọ́n máa ti gbé iṣẹ́ wá báyìí nínú mathematics wọ́n wá ní two plus two minus two times two èyí kọ́ tó kẹ́rin kan ẹgbẹ́ tí wọ́n ti wọ́n máa sì mú lówó ti gbé òwe ní two plus two àbí kò sì gbégbé láti plus two times ní ìpínlẹ̀ kọ́mọ́ ṣáájú ilé àdúgbò àti agbádùmọ́sì àbí ìrìnàjò bá ń mọ́sí lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀mọ́sì Tẹ́rẹ lórí Godmas àrí àti Badmosi. Ẹbí ìyá ọdún mọ́ra fẹ́ra. Tẹ́fẹ́ sọ́ọ́ bọ́ọ̀dù. Mo ń pín lẹ́bí kí ló kó lè gba gbogbo tá à ń ṣe kí lè gba ìlú ọ̀nà ẹ̀mí àwọn kan ti ṣiṣẹ́ kalẹ̀. Ẹni tẹ́fẹ́ tí ò mọ̀ owó díẹ̀ tí ò dá kan mọ̀ two plus two wà á gbé lẹ́nu four wà ní àwọn òní jáǹsà láìláì wà á ló dáa ló dáa so sáyẹ̀nsì ló kọ̀ tó lóyún ló kọ̀ pàdé lẹ́yìn táàtì ló kù yóò búrọ́ọ̀sì pàṣẹṣẹ nù. àwọn ẹ̀kọ́ wà pé àwọn oní nǹkan míì tí wọ́n lọ ẹ́ nílé tọ́lá ti ní ilé ẹ̀dá fọlá ìdí lọ́kọ́nù lágbájá àti lágbájá wọ́n wá ń sọ ọgbà ìtàn ogun gbà tọ́lájá olùjọba ìláyé ojúbá ìláyé bó ti ṣe rèé. so ìwọ tó bá gbọ́dọ̀ àdìsí wá ọ̀rọ̀ nígbà sọ́dọ̀ rẹ nítọ́kọ̀ sínú náà ìwọ wá nílò ń ta rẹ̀ níta ti gbóni àwọn kan bẹ fẹ́ pé gbogbo ayé gbà pé láì ti pọ́n fowó gbà bóyá nípa màdúùsù lásìkò ti wà yìí o lágbájá rẹ̀ nípa àbájáde lágbájá rẹ̀ o lágbájá rẹ̀ gbogbo àsìkò kọ̀ọ̀kan lónìí àsìkò ti wà yìí náà ní tiẹ̀ bí sásìkò wà yìí wà wá tiẹ̀ lọ́rùn táwọn tí wọ́n ti ṣe tí wọ́n kọjá àwa lórí ọ̀fẹ́ kó lóṣèlú yìí kó wà lákọọ́lẹ̀ àmọ́ o kò sẹ́ni tó pàfẹ́ tìta o àmọ́láta ara àdéhùn ọlọ́run àtàwọn alàlùbáyìn rọ̀hìmọ̀ ọlọ́run tààlà àwọn ni àwọn èèyàn sì rí dísìdì tí ló rí báyìí ní alìmọ̀hádìdìtò àfìrí tí bàbá sọ pé ẹni tó máa ń pa ìmọ̀ àdìsì lásìkò tó yàrá àwọn ti kú ti fẹ́ o kúkú wọ́n ti ṣógun ọdún ó ti lé lógún ọdún wọ́n ti kú tó ti bẹ́ẹ̀ wọ́n ò tí nìkan tó rọ́pò náà àwọn ìwà kan wọ́n á ti fẹ́ àdìsì wọ́n pẹ̀lú àdìsì tó dáa tí wọ́n fẹ́ àwọn ẹ̀kí lẹ wọ́n wá fẹ́ kí kí wú súnfù gbogbo èèyàn àbá wọ́n ti tẹ́sí fún àrí gbogbo wà láì láàrí wọ́n ti tọ̀gbì Albani prime tó ń pè bá ọra sáǹdì iṣẹ́ tí Albani ṣe à ẹ̀rọ tó ti wọ́n ti ń sùn wọ́n wá lọ pé pé àní gbogbo onílẹ̀ máa dé ìjọ wọ́n wá fẹ́ ṣe ní sọ́máàdì níyà sọ́máàdì náà ṣe ni pé Ṣẹ́fẹ́ lẹ́nu Mùhàtẹ̀ẹ̀tìrìmẹ́sì tí ó ti gbogbo ẹgbẹ́ ọmọ ìlọ́wọ́ sí àrí. Àwọn tó bá gbúgbẹ̀ nípa àdíjì ni àwọn làwọn mọ̀ pé eléyìí lọ́wọ́ sí àwọn tí nìyí. Bẹ́ẹ̀ ni Àbúdá Ọjà náà, bẹ́ẹ̀ ni Nàìjíríà ilé àdúgbò bẹ́ẹ̀, Alibana fẹ́ òfin ọ̀dà. Tí wọ́n ti ṣe ẹni yẹnu padà, yá ṣe kó wọ̀rọ̀ fún wọn náà. Kò sí láti jẹ́ kí ẹ̀sìn ọ̀rọ̀ ni wọ́n wá lọ kó gbogbo yìí táwọn ẹni tó lálàáfíà níbi ọ̀rọ̀ anẹ́bà Muhammad nínú síra kọ̀ọ̀kan afá kọ̀ọ̀kan afá kọ̀ọ̀kan wọ́n á wò gbogbo lè ní láti àbíjẹ wọ́n á kó sójú kan wọ́n á pè ní sílẹ̀ sílẹ̀ fún àhàdéjì sọ̀hìhà gbogbo àdéjì mo kó wà mo kó sí àná ẹgbàá díẹ̀ gbogbo lálàáfíà wọ́n tún lọ wọ afá èyí tí lálàáfíà wọ́n á kó iná jáde bẹ́ẹ̀ wọ́n á ṣe bí ìtàn tó kíra méjì mú ìkọ̀kẹ́ ló ń fẹ́ tó pọ́sí pọ́sí pọ́ ní ìjà tí a fi kíra méjì yìí nígbà tí wọ́n tẹ̀ tán ni nígbà tí wọ́n kọ́ owó nígbà tí wọ́n kọ́ ọ́ bó ní wa wá àwọn èsì mọ̀ àwọn èsì mọ̀ sí sọ òun ṣe ẹgbẹ́ tó bá kọ̀ nǹkan tó bá ṣe pé tó bá ṣe tó bá ṣe tó bá kọ́ ní kéjì báyìí kéjì báyìí bí èsì mọ̀ tó bá ṣe ṣáàtì ẹ̀tàn olùmọ́jì àyẹ̀lọ́mọ́ wọ́n ní ní ẹgbẹ́ ti kọ́ kalẹ̀ kí wọ́n pàrọ̀ àwọn fẹ́kí àwọn títọ̀ kan tó lẹ́yìn kó wá jẹ́ fọ́tì rẹ̀ tó jùlọ báyìí náà yóò mọ̀ sunu títà ẹ gbogbo làwọn èdè ló ń sùn wọ́n sì ń sùn láyé ṣiṣẹ́ táwọn olóyìn ṣe nù àwọn akọ àwọn àdéhùn ẹjọ́ gbogbo ọba ti wọ́n ẹgbẹ́ ti fúnbù báwọn ẹgbẹ́ wa jẹ́ mùsùlùmí tó jọmọ tó wú tó ń mọ̀ nípa àdéhùn wọ́n yóò sì kọ́ àwọn kan ń bẹ kó ń sọ lọ́wọ́ àti àdéhùn ẹni kọ́kọ́ mẹ́rin ìlú ń bọ́ lọ́lọ́ kí ní fi láti wù sọ ọba ti bá ń bẹ́ẹ̀ ló da ojú tó tó kéde lọ́la kí á nì kí ní fi láti dọ̀ ẹ̀fà ló da ojú ẹ̀fà ẹ̀fà yọ náà gbogbo ajé gbìyànjú gbogbo bó ti gbìyànjú tó tọ́jú àfà ní tẹ́sán pé ẹ ká pọ̀ sí wọn nù létà àwọn ló dòkó tí ó pé àwọn àfà kan bẹ lápèjì ẹni sìn afáwọn hákì abábùdáwúdà kan náà méjì tó bá ní àwọn gba hadith wíwá aláṣọ́rù ti sahih muslim al-bukhari mọ́jẹ̀ mú sí bukhari gbé kalẹ̀ òun làwọn fi ṣe ṣe káwọn àfàkọ́ padà dé lẹ́yìn wọn wọ́n ní kẹ́ẹ̀ tó lè gba ọ̀rọ̀ wọlé tẹ́ bá lè gba ọ̀rọ̀ yẹn wọlé tẹ́ bá ti fi àfà dàbí wọ́n àfàkọ́ wọn lórí ẹ̀ ẹgbẹ́ fi fi owó ti fi ṣiṣẹ́ lórí èmìnà ló sáré ìfìnà buhari nítorí sọ fún wa pé bí buhari ṣe rí bọ́ọ̀sì orí sọ ìtàn sọ fún wa nù àwọn kan ní wọ́n ti dá sọ́kọ́ nígbà ìbá ti rí dàbí lórí rẹ̀ tó ní wọn á sọ̀pọ̀tì ẹ̀ èyí tí ìbá ti rí tó sọ̀pọ̀tì òun ló dá ń bẹ̀. àwọn kan tó dé wọ́n tó lè rí tẹ́lẹ̀ bá tó ti kú. so fún ẹni pé àwọn náà àwọn náà gbó lórí jẹ́ ti mọ̀tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe ìwádìí sí i. ṣe ìwádìí táwọn afáàjọ ọ̀hún ti ṣe lágbájá ń wà láti fún ọ pé ẹni tó lè ní ìṣẹ̀dá yìí àwọn ìyẹn ò mẹ́nu àwọn padà mọ́ àwọn àdìsá ọkọ̀ lálàáfí àyíká ti tàbí tẹ́ káyé ti mọ́ tó máa jáde padà mo ti padà rí àdìsí inú àdìsí tí o mú lálàáfí orílẹ̀ èdè lálàáfí ọ̀ láti ìjọ pọ̀ fúnra wọn kò lálàáfí ọ̀ mo padà rí o tó wà lọ kọ́ sínú síra mi tó wà sọ pé tó wà bẹ̀ ọ̀ eléyìí lálàáfí mo kàwé lálàáfí mi pẹ̀lú Dubai pẹ̀lú Dubai pẹ̀lú Dubai àwọn wọ́n wà lọ fi hàn wọ́n àṣẹ ẹmọ ilé nílá láàfíà àmọ́ láàfíà wọ́n wà ní kó kúrò fún rẹ̀ tó bá kú rẹ̀ fún wọn tó bá gbà wọlé òótọ́ ni àìsàn tó wá sọ wọ́n wá sọ pé yìí kan àwọn èyí tẹ́ kàn láwọn fúnra wọn sọ èyí tẹ́ bá ń jẹ́rìí sábà ní ìfọwọ́ sọ àmọ́ náà olóògbé alọ́mọdé máa so irú irú àwọn bá ń sè àwọn tí àwọn a ti ní àwọn àwọn àròkúnà eléyìí lálàáfíà ọwọ́ àti ìpín wọn láàrin àbíṣe yìí lálàáfíà tó bá tako látàrí rẹ àfáà ìgbóhùn mùsùlùmí ọ̀rọ̀ náà láwùjọ ta'ala wọn ní jọ kí àdìsí ànẹ́bí àbọ̀rọ̀ ọlọ́run tó bá ti lè tako látàrí wọn ní sàn pé ìka ti ní pọ́blẹ́mù ń bẹ tó bí ọ̀rọ̀ ọlọ́run àfọ̀rọ̀ ànẹ́bí àti látàrí wa kò fi ń takora wọn ọlọ́run ọba ó gbé méjì kalẹ̀ ní gbègbè ìlàkàyè wá sí rí ni olùdálàkàyè olùsìdá olùsìsàmọ́lé yìí náà definitely olùsìsàkóra wọn. níjọ́ tí ẹ bá ti wá rí pé wọ́n sọ̀rọ̀ ọlọ́run fún ọ àbáṣọ́ àárẹ̀ fún ọ ó wá tako làkàyè wọ́n ní ìkọ́kẹ́ ti ní problem méjì nínú kí làkàyè ẹgbẹ́ yìí bó o lè yà wòrò o lè yà wòrò àwọn míì ń bẹ ní ti wọn làkàyè tó ń ti dàmọ̀ làkàyè wọn ó ju bẹ́ẹ̀ ya wèrè lọ. Nígbà bá ti rí wéèrè tí wèrè bá ti tó ń fún ìwé ó wá wèrè kútúbà. Ẹ̀sà ìdílé lọ lẹ́sọ̀ọ́, gbàdúgbà yóò ká. Mo ní sọ́wọ́n pé ẹ̀rọ àwọn ọkọ̀ yàrá òrí ìjọba yìí, òrí ìjọba yìí, ẹ̀sẹ̀ yìí ò ní mu. Nítorí ẹ̀ka yóò lẹ̀fọ́n pé dábàá lẹ́nu epo mẹ́ olè lọ́bi sí ní. Ìtí aburú tí wọ́n ti tóbi jù ní yẹn. Àká àfẹ́fẹ́ nǹkan ti kọlù látàrí rẹ̀ bó so látàrí ọ̀pọ̀lọpọ̀ nìkan ti kọlù lónìí so bẹ́ẹ̀ kan náà àti pé hadith yẹn òun nìkan ṣe bóyá hadith yẹn òṣèlú yìí kò ní àlàáfíà jẹ́mọ́ ní tàn sọ ni pé ẹjá kò sọ̀rọ̀ náà ẹjá ní ọ̀wọ̀ ọ̀rẹ́ spirit ẹjá ní ọ̀wọ̀ fún ànábì ẹni tó bá ìní ọ̀wọ̀ fún ànábì ó ní ìní ọ̀wọ̀ fún ọ̀rọ̀ rẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ bó bá ti bó bá ti léwèsì sí nínú gbàyà rẹ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ gbọ̀ léwèsì sí bí ẹ bá wà bá ti léwèsì sí tí wọ́n àtúnbẹ̀ máa ń sọ̀rọ̀ tí wọ́n ní ìtumọ̀ dáwọ̀ tó bá wọn ènìyàn léwèsì ní ayé kán wá ní ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù àdúgbò yìí ó náà gbọ́ ọ̀rẹ́ nìkan títí lónìí ìmọ̀ọ́mù àdúgbò yìí ẹni kọkànkọ́ ọ̀yá ní jẹ́ òun ìmáàmù ọ̀sẹ̀ ìjẹ́kẹ́ mẹ́mọ́ ayọ́ wá tó sí ara wa ni ó sì lè ní káwọn mọ́ ọ wá ní sọ gófínà gófínà abdulrasaq abdulrahman wọn náà fọwọ́ ẹ̀sán títí òun ìdálámọ̀ ẹ́ gómìnà ọ̀rọ̀ wọn ní wéètì ṣùgbọ́n ẹ̀sẹ̀ wọ́n fẹ́ fún ẹmẹ́ ìpòrí fẹ́ rí ìpín àwọn àfá wa lẹ́yìn ọ̀gá ṣékì mẹ́jìmìdì àti ìdọ̀gbọ̀lọ́ ọlọ́pàá àti ìdọ̀gbọ̀lọ́ fún wa wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn yìí ló ń dúnú yáyà yẹn tó wọ́n bí ọ̀dá pé pé báwa ti ń ká fún ọ yìí wọ́n ti bẹ̀rẹ̀ ọmọ lọ́mọ bọ̀ nílẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀lẹ́gbà. so bẹ́ẹ̀ tí ọ́pùn tó fi rẹ̀ mú tó máa mọ́ ọ̀rá fún ọ tí ó wọ́n pé tí báwọn ajọ́ ẹ̀lẹ́bí tí mo lè ẹ̀lẹ́ àlẹ́bìdẹ̀ fún ṣe báyìí sí ìṣe ìka ọ̀rọ̀ lẹ́yìn fún akápọ̀ ọ̀mọ́ ọ̀gbọ́n àwọn ń kà fún wọn láti sọ báyìí ọ máa rí ni pé ẹni tí wọ́n rán sí mi orí gbé nìyí rìsẹ́tà làwọn tẹ̀ jẹ́ gbogbo ìdáwọ́ tó gbé ń dáadáa sọ́nà ẹnìjọ kan Abdullahi ibn Umar wọn ló kọjá wájú ànábi ànábi mọ̀ káfíńlá ìlú káfíńlá ìfọ́kúnlá o ànábi wa rí ànábi wa mọ́ni anta bí ìyàgbé àbá yẹn ń bèèrè síta ni ọ bàbá rẹ sójú èsì tó bí yẹn ń ta ni ọ àbá fa rẹ sójú èsì gan tájá ò sì dé wọn ta ni ọ ìdí òsì àlejò ìgbìmọ̀ abúlé ọmọ wọn ó ní àná Abdullahi nípa àwọn ìfẹ́ ló ń dìbèrè ìtumọ̀ orúkọ rẹ̀ ni pẹ́pẹ́ ìtumọ̀ orúkọ orúkọ yẹn gẹ́gẹ́ alẹ́ òṣèǹtà àgbẹ̀dẹ̀ yìí láàrin ìlú fún kí ìtumọ̀ Abdullahi sọ ẹni kí ni wọ́n wọ́n kọ́ àǹtà Abdullahi ìtumọ̀ rẹ̀ nù nǹkan ìtumọ̀ lànàbì fẹ́ lò ó sì fẹ́ ká mọ̀ tí wọ́n ìjẹ́rú ọlọ́run lóòótọ́ wọ́n máa ń talẹ́ ọlọ́run kó lọ́wọ́ ànáwọ́ wọ́n máa ń kábílẹ̀ ẹ̀yẹ lọ́wọ́ gan ilé nìkan lẹ́nu ọwọ́ but ní túmọ̀ gbogbo àmì ẹ̀yẹ lọ ìtumọ̀ ẹ̀yẹ lò àníwá ni nkúntà abdullahi nǹkan lẹ́nu ìtọ́ ìwé ìtumọ̀ ìyá lérò tí a tó lò sọ́bọ̀ ti ẹ̀rọ ọlọ́run yọ wọ́n wá ìfẹ́ ọ̀sẹ̀ ìjáde fún wọn náà bí ọ̀sẹ̀ náà ṣe rí áàkì jẹ́ náà tó wọ́n ìgbàgbọ́ àbẹ̀lẹ̀ àmẹ́bí bó ṣe rí áàkì rẹ̀ òun náà kí ọmọ ìṣe àwọn èèyàn tẹ̀lé mi o ìtumọ̀ tó ọ fún àmẹ́bí lọ́wọ́ nu ìtumọ̀ fún ọ̀rẹ́ fẹ́ẹ̀tì àmẹ́bí nu àwọn sọ̀hábà wọ́n mọ̀ ẹ̀rù fẹ́ẹ̀tì àmẹ́bí gbàtí ara ìjáde jáde àwọn ọ̀sẹ̀ àmẹ́bí àwọn tó wá gbé ta ọlọ́dà ayé àjájúmọ̀ ti sọ̀kalẹ̀ wọ́n ti jáde fún olè tiwọn wọn ò sí lé wọn ò sí lé lẹ́kùn mọ́ wọn ò ní padà sílé wọn ò sí lé sí lọ ẹ̀rọ kan ṣe ẹni aṣọ kan tí mo lè dàbóra ẹni aṣọ kan tí mo lè dàbóra bí a bá ti dé bẹ́ẹ̀ lẹ́nu ìṣọ́ wọn tẹ̀lé náà mu àwọn sọ láti gbé ìṣe ìtọ́lọ̀ fẹ́ràn ìgbẹ́rì àwọn adé lójú kan àti ẹ̀mú àwùjọ yóò ní mú fún táwọn àlọ́ bá ti mú fún ìlú tí mo rí o ọlọ́run ló ń jọ. sọ ànábi àbúrò àbúrò àbúrò àbúrò àbúrò nínú umar ẹsẹ̀ fẹ́ẹ̀ ló pàṣẹ kòtò lókè ó kàn sún akọ̀ lókè báyìí náà ni ó ju ó ju ìyẹ ẹyẹ ọlọ́run tó ṣe pé bí orúkọ rẹ̀ ẹyẹ ọlọ́run ló sọ. ànábi wàá dákẹ́ o ànábi náà zùú jù. wọ́n máa fẹ́rẹ̀ fún wọn náà ẹ̀jẹ̀ ni wọ́n pàṣẹ fẹ́rẹ̀ ni o pàṣẹ kò ju ẹ̀sìn àà ó kọ́ àdàbáyé náà ni àbúrò àtọ́fà àbílágbọ́gbà bí ibi táwọn sọ́ọ́bà rẹ̀ ṣe ṣàmẹ́bí sí wọn lọ́ọ̀hìn tó yẹ fáwọn ẹbí ni kó bọ́ ìkòtò yóò bọ̀ rẹ̀ṣẹ́tì yẹn ti pọ̀ jù èèyàn náà ló ń jọba lẹ́bí lónìí ìyá jí tó tọ́ka fún orí ọ̀wọ̀ tí wọ́n fún àlẹ́bí yìí bá lọ́ba bẹ́ẹ̀ fún nígbà bá ti ń jẹ́ ọ̀rẹ́ ìfún ọ̀nàmọ̀ ìyá bí ọ̀pọ̀ gbé lẹ́yìn lókè lójú ọ̀nì wọ́n ní kí ló dé sí ìkòtò yóò báyìí ọkọ̀ mo á gbọ́ pé wọ́n ní kò tìjọba wọ́n pé mo á rẹ tọ́lọ̀ mo á dì mo ti ká nínú pé mo wá kò pé ọ̀yà ní tọ́lọ̀ wa dì lójú ọ̀nà ni ẹ̀rẹ́ tí wọ́n tó gbẹ́dọ̀ gbẹ́dọ̀ rẹ wọ́n àti mo lọ wọ́n á ní kò gbogbo tí mo sí ìfọ̀sọ̀ akókó fẹ́ so wọ́n á ní ọmọ ọ̀gbẹ̀ ẹ̀jẹ̀ níbi náà ìfọ̀sọ̀ alẹ́ tọ́lọ̀ ni ẹ̀fọ́ mọ̀ níwèé ìlẹ̀yà irú ìwọ̀ yẹn iṣẹ́ nìyẹn rí nìyẹn tó mọ̀ wọ́n ti rí àwọn èèyàn tó ń pọ̀ wọ̀nyí àpọ́ńtánfàlẹ́ ti pọ̀ jù látàrí ń falọ̀ ń falọ̀ àhà àbúrò àbí sọ̀rọ̀ sẹ́wọ̀n tó máa ń bẹ̀lẹ̀ bí ọ̀rọ̀ wọn ní ilà ayé ya Rasulullah níbo ni wàá pàdé àbúrò òkú jẹ́ tó gbé rẹ̀ àwọn ènìyàn rí pé táwọn ọmọ béèrè àwọn ọtọ́rìtì ànẹ́bì wọn béèrè èyí ni wọ́n béèrè ó ń ṣàlẹ́jì ọtọ́rìtì ànẹ́bì ni ìṣàlẹ́jì ọtọ́rìtì ànẹ́bì sílẹ̀ yẹn ṣe ẹ̀ ń ìlú ìdílé anábì tí ọ̀dá fọmọ ikú sórí ẹ̀ka lẹ̀kú pè láyé tuntun ó tún kàlí ìjọba ìṣe ànábì Muhammad anábì wa ní ìgbà gbogbo ní gbọdí so ìjọba àti táàtì lọ ẹ̀dá nǹkan ọlọ́run ẹ̀yí ká nílẹ̀ tẹ́ ọ̀rọ̀ ànábì Muhammad tọ́mà ti ní anábì sọ báyìí tọ́mà ti ní kọ́lá Rasulullahi sallallahu alaihi wa sallam ẹ̀yí ká ti wálé kí ní afẹ́ káàkiri wọ́n ń sọ́lẹ̀ báyìí àbá ẹ̀ máa ṣe náà wà tánà orí bẹ́ẹ̀ bí kí ẹ gbọ́ kọ́mẹ́sì oúnjẹ bẹ́ẹ̀ ìgbé kọ́lọ̀ ní aṣọ báyìí kálẹ̀bí ní aṣọ báyìí kálẹ̀sì nǹkan yẹn pọ́blẹ̀mù ní fún wa ṣẹ́nà ìdíre ń sọ ẹ̀kọ̀ máa kásọ́ àìní wa tó bá kọ́ra tó wà tó wà lókè amọ́nà ọ̀rọ̀ sùúrù tó wà lókè rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم الله السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يعلم وعاتبهم إياه فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على Ara yìí, ó jẹ́ mọ̀ pé ìmẹ́kọ̀ọ́ láti kan àbánibi ni a ṣe ìkan ìdí ìṣe ìṣe yẹn pọ́blẹ́mù ní fọ́ pọ́blẹ́mù sì ní fáwùjọ rẹ ẹ̀rù tọ́wọ́ bí ìdìbò nàìjíríà rẹ̀ ó nílé láàyè. ìlàrí máa ń sàmà wà ní wọ́n máa ń gbé àwọn. gbogbo tí ń bẹ sọ́mọ̀ pátá gbogbo yahoo kó ní gbogbo wà sọ́mọ̀ bó ti tó tóbi tó kéré tó ọlọ́ọ̀lọ́ ní kápá lórí wọn o. وإن تفتوا في أنفسكم أو Gbogbo ilé yìí àti ní náà tí a fi ń bẹ lẹ́nu wa tí mo fẹ́ ṣe yìí, yìí ṣe yìí ọ̀nà. Olúwa ní ẹ síta o. Abẹ́ abẹ́ ẹ̀fẹ́ pé kí nípa rẹ̀ ẹ̀kàn dákẹ́ nígbà náà ọkàn òru. Yorùbá Ọlọ́run bá yín kọ́ kalẹ̀ o. Wọ́n kọ́ gbàgbọ́ sí. Ẹgbẹ́ tí yóò. Ẹbí àbí àbí àbí Fúnkò ni wọ́n sì tọ́ka lọ́dún Fúnkò. Àbájé ó ti bá ti tó ìjọmọ̀ yìí obìnrin ló bí bá wọ́n sì tọ́ka lẹ̀ nítorí olùkọ́sán. Ẹkùn ìdálálá ni.

àti tó jáwé yìí ni ọ̀sẹ̀ ti já wọ́n ti kọkalẹ̀ ọlọ́run mo lè fi ẹ̀wọ̀n yìí àmọ́ fàyọ́ sí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ lè máa ẹ̀yìn ìyànjá Wọ́n ti wù mí, bí wọ́n forí jọ, nǹkan Ọlọ́run kò sí ti kàpáǹkà rẹ̀. Gbogbo nǹkan làwọn sọ́mọ̀ máa ń dá ọláwọ̀ ọ̀gbà Ọlọ́run tó táwọn ẹ̀mà tó bá ọlọ́run Òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan bẹ táwọn sáńkó lè gbà àwọn ìyàbẹ̀rẹ̀ àdẹ́bìnrin ẹ̀bá ti ṣe báwọn wọ́n yẹ sọ pé a mọ̀nà rẹ̀ láyà tó wá tẹ̀lé wá sọ̀kalẹ̀. Àwọn ìwọ̀n ìwọ̀n àwọn sọ̀hádà èyí ìgbẹ́ mi hadith. Ó ní pé ọmọ ìṣèlú àwọn ọmọ ìṣèlú àwọn nígbà ẹ̀kẹ́ ìṣèlú pé nígbà tó náà bá ti ní kẹ́ ẹ̀sìn kan. Àwọn ìṣẹ́ ń bẹ tó wà ní kan ṣe gan àwọn oníṣẹ́ ní iná agbọ́ wọn àṣọ iná àbáwò ṣe yàn ẹ̀yẹ náà jọ wọn ẹ̀yẹ níṣẹ́ ní iná wọn àṣọ àná ṣẹ́gbẹ́ aláṣẹ ni àmọ́ kò sọ ọlọ́run àbáṣe ọwọ́ kò fi ẹ̀kẹ́ sí nìyẹn àdúgbò kẹ́kẹ́ sí nìyẹn àwọn sọ́bà wa wọn àṣọ bẹ́ẹ̀ wọn ni a máa ń nà. ọ̀rọ̀ lẹ́yìn ìdájọ́ tó máa bọ̀ wọ̀nyí. Ọlọ́run ṣẹ̀dẹ̀yà, ó wá ìfọ́ ọ̀tẹ̀bẹ̀ ẹ̀ẹ́ wá ti dàbà. Ó ní ọ̀túnlù, Anẹ́ Muhammad. Ìṣúná ń dọ̀ kalẹ̀, alẹ́ ti dájọ́, ìdí akẹ́kẹ̀ẹ́, ìwà ìlúmíràn. Àìmọ̀míràn, àwọn ènìyàn tó ń bẹ láyé ní àwọn sàádé ní àwọn àti gbà. Bí kẹ̀ẹ́ ṣe lókè wọn láwọn gbà. Gbẹ́gbẹ́ alágbẹ̀rẹ̀ náà, àgbàfẹ́ lọ gbogbo ọlọ́gbẹ̀, àgbàwọ̀lẹ́gbẹ̀ ọ̀gbọ́, àgbàwọ̀lẹ́gbẹ̀ ẹ̀gbọ́, lánàá fáwọn olóko bẹ̀rẹ̀ náà. Bàbá náà ti bá àwọn ọ̀dà àgbẹ̀ àtìgbà, èyí ti fi àgbàdà àdáhàdà wọ́n náà gbà wọ́n gbà ní wọ́n gbà ní ìgbàtẹ́ wọ́n gbà tẹ́ ẹ̀rọ àbíkẹ́kì láti àrùbà ọlọ́run ní sẹ́kì láti ìforíjì wa ọlọ́dọ̀ àṣọ fún wa pé يكلف الله نفسا إلا ní pé ìní ọlọ́run bá ìrìnlú mo sì láàánú. Ìrìnlú ní sọ́rìnlẹ̀ṣẹ̀ ìṣẹ́ iṣẹ́ abẹ́rẹ́wò mi, iṣẹ́ bá lè ní kàkà ní ẹ̀ kàkà ilé yìí o. Ìhìn ìdáná èyí tí a bá ṣe ẹ̀kọ́ èyí tí a bá ṣe lẹ́sẹ̀ náà á kọ́ fún yín ọmọ ọba wa o Fọ́nṣọ́ ti akẹ́kọ̀ọ́ lórí ọjọ́ orúkọ wọn, ó wá bí àti bẹ́ẹ̀ ní ìtọ́nà ọdá àti jọ àmọ́ èyí tá a bá ṣe ní ṣéèkì àbájáde mọ́ Mohammed níbi ìrìwáyà àníyà pé mo gbọ́ ìrìnà níbẹ̀. Ṣé o sọ láti dàfọ́ lọ́wọ́ ọba ó mọ ń fa ìdẹ̀kùn fún ìyàn ni? Àìdàfọ́ ànábì olóṣèlú yìí lè ọ̀gbọ́n ìlàlẹ́ yìí. Tábà fẹ́ kí Nàìjíríà ó dá padà ẹja padà sódà nẹ́bà Muhammad. Ọ̀gbọ́n ìlàlẹ́ yìí. Tábà fẹ́ kí Nàìjíríà ó dá olùsọ̀nù wọ́n kàn dààmú ara wọn ni. Kọ́dà mo rẹ́ nìkan tó ti sọ́ọ́rí. Àwọn kan bẹ́ẹ̀ ní ìjọba tó máa ń jòkó bẹ̀rù wọ́n fara ẹwọ́ ẹwọ́ àwọn olóògbé náà ni ó tẹ̀ fi ṣé ni olóògùn fi ṣe orí ṣe àwọn alágbá náà lórí àwọn aláwá náà àdíṣe ẹgbẹ́ títẹ̀ rí aná tó wó òfin ọlọ́run ọba ò ní tó bá ti tẹ̀lé ẹ̀rí jẹ́tọ̀ so eléyìí lẹ́bi lẹ́sìn ta ipa lè rí níbi àwọn nǹkan tá a sọ fún wa lánàá pé ká tẹ̀lé àti ànẹ́gbà Muhammad orí jẹ́ ń bẹ̀ fún wa o لو كان ربك فاضلا فاعله إن المحب لمن يحبه ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń sọpá àwọn nífẹ́ ànábì tọ́pọ̀ ìwọ̀n sọ dáadáa ó lè sáàmì bí díà wọ́n tí ilẹ̀ fáwọn nífẹ́ ànábì jọ wọn lọ àmọ́ ẹgbẹ́ kí èsì wọn ìfẹ́ ànábì ìwé wọn

Ẹjọ́ fún alé lẹ́gbàtọ́ ìdíjẹ́ ẹ̀lẹ́gbẹ́, àwọn fún alé ìrọ̀lásán ni. Àwọn àpá tí wọ́n jẹ́jẹ̀ gbọ́n tó máa ń fi sálàmù dára àwọn sọ ìyẹ́gbẹ́ tó wọ́n wí. Ìyàwó àtàwò bọ́ta nípa sí àtàwò. Ó ti gbé èrè ní ìyàwó àwọn tó wọ́n nífẹ̀ẹ́ ọkọ kò ní sí ọmọ àǹdì rẹ kò ní ní kẹ́lẹ́ ìpè ìtàn ọwọ́ adáfẹ́ ọwọ́ ìpè. Ẹgbẹ́ ìjẹ́jẹ́rẹ́ nípa ànẹ́bí ìjẹ́jẹ́ nípa ànẹ́bí ló ṣe kan iṣẹ́ àgbọ̀fẹ́ nípa ànẹ́bí òun ní sọ́mọ́ ẹ̀ṣẹ̀ tó ní ẹ̀ṣẹ̀. Ṣé gbogbo ìṣẹ́ àwọn ọ̀dọ́ kọjá lọ sí gbogbo bá lóun nífẹ̀ẹ́ ẹni tó lọ ní ìfẹ́ yẹ ní tó bá ti wá tó bá tẹ̀lé ní wọ́n ní ìfẹ́ fọ́jú wọ́n ní ìfẹ́ fọ́jú alọ́kọ̀ rẹ̀ ní kókó fara jọ wáṣù kò fún kí ní ìnáwó kì í ṣe gbogbo ẹ̀lẹ́gùn ìfẹ́ ni ẹ̀sìn ọkùnrin ó fẹ́ yàwó rẹ̀ ọ̀nà ẹ̀kọ́ tí a bá pè mí wọn ìfẹ́ ni àwọn ẹgbẹ́ ìgbà ti nífẹ̀ẹ́ tẹ́ ìkẹ́kẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ó máa ń yọ lórí ọ̀rọ̀ àwọn ìfẹ́ ti di ọkùnrin kò sí jẹ márùn ṣùgbọ́n ẹgbẹ́ wa nífẹ̀ẹ́ èèyàn ní rí àbùkù bí ọ̀rọ̀ lẹ́lẹ́rú ẹgbẹ́ wa nífẹ̀ẹ́ ẹ̀rọ rẹ̀ ló ti dà fún yàn ẹwà wọn lẹ́lẹ́rú kọ́ àwọn ọ̀sán tẹ̀sí kò lọ́mà tí wọ́n fẹ́ dé bílà tí wọ́n dé bílà méjì pọ̀ ṣé lọ́mà ni tí wọ́n dé bílà méjì pọ̀ kò lọ́mà

Àbí kó sí àfá àwọn ti ṣe fine, the fine ní pé mo rẹ́kọ́ fine tó gbé lókù fine. Àwọn òbéèrè tí gbé ṣe ṣe àfá ẹ̀rọ anẹ́bì lè ẹta rí dáhùn sí. Wọ́n tẹ̀ lánẹ́bì sí báyìí, ibi tẹ́ ti gbọ́ọ̀rọ̀ ní ìṣẹ́lẹ̀. Ìkánà wọn sàábì àlẹ́bàmọ́ àlejò wa lu èdè káàárọ̀ pé kìí ṣe tálẹ́bí mélòó ni ẹ àmọ́ tó tálẹ́bí ti sọ àlejò wa ránṣẹ́ tán àlejò wa sọ fún báyìí kó tó lọ iṣẹ́ ajé fún ọ̀yí ìwé fún wẹ́yìn ìwọ̀n o iṣẹ́ fún ilé tọ́ iṣẹ́ ajé fún ọ̀yí tálẹ́bí ti yí lọ́nu ìwé fún o ó ìtumọ̀ rẹ̀ nìyẹn iṣẹ́ àlejò sọ fún wọn wọ́n ìgbé iṣẹ́ àwọn ọkùnrin ìgbà àwọn yìí o ìwé kékeré yìí ìwé ìgbọ́ alùpùpù alùbáyẹ̀ padà máa lọ kó wá débi ìlú ọ̀nà mẹ́wọ̀n kó wá ní láti béèrè lórí tó ní kan ṣe pẹ̀lú ìrìnàjò lọ tẹ̀gbọ́n ìfà sí mi. Ìpèsè àmẹ́bí lo kẹ́lí mi yóò fi kí mi wá yẹ ìdákòtò wá fún bẹ́ẹ̀ lápẹ́lẹ̀ tó ti rí pé àkílẹ̀ ti pọ̀jù. Tọ́wọ́n ní ìyàwó ń sàkóyọ ọkọ rẹ̀, iye tó ń tẹ̀ láti rẹ̀ ni, kò tó tẹ̀ lápalé tí wọ́n gbọ́dọ̀ lọ ṣe tán ọ̀fìfẹ́, bó ṣe wúlò lọ́ti ṣe owó ìṣe ìlú ọ̀yọ́ ìrara, ẹni ìṣe ìlú ìrara, àpẹẹrẹ ní jẹ́bẹ̀. Ọ bá rẹ̀ fẹ́ẹ̀tì ni, ó wá nìkan ṣẹlẹ̀ yìí, ó dàgbà bí ìpẹ́sàn, ó ní kí ní kí ti bẹ̀rẹ̀. Àníjọ wọn sàlàyé fún wọn, ìdọ́kọ̀ sì sàlàyé fún wọn náà, ó sì bá gbọ́, ó sì báyìí, ìbálòpọ̀ wà á kọ̀ ẹ̀gbọ́n nígbà tó ń lè bẹ̀rẹ̀ pé ó wá fi ẹ̀yìn wá báyìí ẹ̀yìn fún ìjọba gbé fún ọ yìí o ayẹyẹ náà tó ń ó tún mẹ́rin báyìí ó bẹ̀ tí ìyẹ̀yìn ìwé yẹn ó bẹ̀ tí ìwà rẹ̀ yóò pèsè ìwé báyìí bẹ́ẹ̀ ni òun náà ṣe ń tẹ́wọ́ kọ́ àmọ́ tó ọ̀gá kan dé lẹ́nu kan fi mú. ṣe ẹlẹ́sọ̀ lọ àwùjọ wáyé iná báyìí lọ́kà jẹ́ gbogbo ẹni tí a bá ti ń gbé irun mu wá àti rẹ̀ pé iṣẹ́ ni sọ gbà pé ní sọ fún wa pé ọ̀rọ̀ amẹ́bí kò ní bò ní ọ̀rọ̀ amẹ́bí kò ní bò ní tí ẹni tẹ́tẹ̀ ọ̀rọ̀ táàdì fún náà ọ̀rọ̀ méjì méjì ló pín sí àwọn kan bẹ ó pa aláfẹ́ rẹ̀ ni èyí tó pa aláfẹ́ rẹ̀ ni tí ò bá ṣe ìyẹn dá ẹ̀fẹ̀ ẹ̀yẹ́ tó kéde ìyẹn dá ẹ̀fẹ̀ àwọn kan bẹ ó kẹ́ dàá mọ́ra ni tí ó kẹ́ dàá mọ́ra ni òun làwọn àfáà máa ń sọ pé tí ẹ bá tí wọ́n bá ń lọ wo èyí tó gbà wọ́n mọ̀ dáadáa kò sẹ́ni tí òbíkẹ́ ṣe. bí wàá ti lè yẹ pé sẹ́rí yìí tó ń parí láti ẹ̀rẹ̀ ẹ̀mí ó lákà fún lọ́dọ̀ ọlọ́run jù ú sí tó gbà wọ́n lọ. ìṣe pé bẹ́ẹ̀ èyí tó parí láti ẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀ ọ̀rọ̀ pé wọ́n tó yìí tó gbà wọ́n lọ ẹ̀yìn náà ti fojú pé ẹ̀ rẹ̀ wú bẹ́ẹ̀ ẹ̀ rẹ̀ wú bẹ́ẹ̀ fún ilẹ̀ tó ń ṣe. ẹni tí wọ́n bẹ́ẹ̀ bì í tó parí láti ẹ̀rẹ̀ ẹ̀ ó pọ̀ ju ewu tó ń bẹ ní tó gbà ìmọ̀ràn rẹ lọ láti ju èyí sí àníbi lẹ́nu kan lọ́fẹ́ sùn kó ká ẹ̀ka ló kúrò sí iye tó wá fẹ́ sùn náà wò ó tó bá ká ẹ̀ka ló sí ọlọ́run wa rán màláìka kan sí ọ nígbà tó bá sanwó fọlọ́pàá ìgbẹ́ni kan sọ fún àárín ọjọ́ náà màláìka yóò adókòtì ọ lálẹ́ tó fẹ́ sùn gbogbo aburú aburú òkùnkùn tó ń rí ìfá aburú méjì ló wà àwọn kan tó wà kalẹ̀ kan tó yẹ sílẹ̀ kankan ìkànnù ipa mọ̀láka ọ̀kanyà àmọ́ aburú tí èyí tí mọ̀láka wa ṣe ń pé àwọn kan wà táwọn gbòòlù wọn yóò mọ̀ wí àwọn gbólóhùn kan yóò sì mọ̀ lápalá rẹ̀ ṣẹ̀fẹ̀ ọwọ́ àkúrò ayé òtún ọgbà fún wa ilé aburú yẹn ni àwọn mọ̀láka yẹn wà ṣe ọdọ lọ́gbà fún ti ẹ̀sílẹ̀ kan yìí jàmá mùsùlùmí tani gbọ́wọ́ àdìsí ní tòlùkè tani gbọ́wọ́ àdìsí ní ẹ́ kò sí kì í jẹ́ ọ̀rọ̀ yẹn lọ́sọ̀ àwọn gbọ́dọ̀ fẹ́ ń gbé ìbá ti sóyà yìí pé o nígbà náà fẹ́ àwọn yẹn bẹ́ẹ̀ lẹ́yìn ànímsọ ìlú àlọ́sọ̀ náà ó jẹ́ ọdẹ ìwọ mọ́sálásí tá a fẹ́ wọ ilé ìdíjú kọ́lẹ́sì ó ní ẹ wá sọ yóò ní bíi aburú àlìjànú ló jẹ ọkùnrin tí wọ́n ti dáhùn ń gbé ní tọ́lẹ̀tì ni àtòbìnrin wọn tí wọ́n lè sùn lọ́sì ta tó fi ilé tí wọ́n ní. nígbà tí wọ́n fẹ́ wọlé fẹ́ àwọn ilé bí ilé ni wọ́n lè fẹ́ra lẹ̀ òun lè gbọmọ kalẹ̀. tí wọ́n bá ti wá ṣe ìdù àwọn rẹ àwọn nǹkan tó lè bàjẹ́ nù kan wọn wọ́n ti tẹ́lẹ̀ yìí wọ́n palẹ̀ mọ́ rẹ̀ lẹ̀ wọ́n máa ń jẹun lẹ́yìn wọ́n gbẹ̀jẹ̀

láti ìjọba sọ́ndì ní à ó ń pé ṣe fẹ́ ìjìm tí mọ̀ wọ́ ọ̀lẹ́ ẹni dédé àdíkẹ̀mọ́ ẹni lára mi ìkan ìlú lára rẹ̀ àdíkẹ̀ ń sẹ́ni ẹni kẹ́ ṣe ìkẹ́bà ní báwọn ẹ̀ka àwọn àlùjẹ́ náà jù àwọn àníkan Wọ́n lè gbé ẹ̀kọ́ pẹ́pẹ́ ẹ̀jẹ́ ìmọ̀ sáńdí abẹ́rẹ́. Ẹni jẹ́ sí kí wọ́n lè fi ṣe ọlábẹ́ tí ń ṣẹ́rẹ̀ báyìí yóò lè fọ́pọ̀ tí ó lè àà. Ìjẹ́ sẹ́yìn ni, ó yà àríṣẹ́ sí sẹ́yìn ni àwọn orílẹ̀-èdè wọ́n lọ fún ẹgbẹ̀rẹ̀ tọ́lá bí sẹ́yìn tẹ̀sẹ̀ lébọ̀ kan ìgbà tí ó ti dágbà mú o so nígbà wọlé pé irú àwọn àwọn nǹkan báyìí àmọ́ ń ṣe torí pé a ti máa burú sílẹ̀ ńbẹ̀ àwọn èèyàn lẹ́sẹ̀ ọ̀ràn yẹn yóò fi wáyé pé èyí tí àwọn ẹbí kàn máa ń dì rẹ èyí tí ń bẹ ń bẹ̀ tẹ́ ọ̀bá ṣe ó jẹ lé lọ ẹ pàtàkì ọ̀rọ̀ náà fún ayé ni o mọ́ni amílà sọ́ọ̀lẹ̀ ha pálí náà fi wà mọ́ni afá àlè ha من عمل صالحا Àwọn ṣe bọ́ wákọ̀ yóò ṣe ìpìlẹ̀ dáadáa lọ́wọ́ wá pé ọ̀sẹ̀ ìjọba ìlú tó bá ṣe fún wa bá ṣe Ìké ń pè ní Amọ́lù Sọ́lú tó bá ṣeré ìtànẹ́jì bó wà ní. Tí ó bá ṣe ìtẹ́, tí ó bá ṣe ìdébé ìtànẹ́jì wá, ní ẹ̀sùn bí ẹgbẹ́ Amọ́lù Sọ́lú, àwọn afárẹ́ kèsì Amọ́lù Sọ́lú ẹ̀. Iṣẹ́ dáadáa ni. Ẹgbẹ́ kòtò lọ, dábàá ní kẹwàá ṣe, tó bá ṣe súnà nẹ́bì, ta ní ìbẹ̀rẹ̀ rẹ̀. Ìwọ́n lọ́gbà lóòótọ́, torí káàkiri kó bà káwà lákàlákà mọ̀ ìyàrí tó pàgbára yárí àìmọ́ wọ́n ti wá ká àmọ́ lórí tí wọ́n sọ̀tẹ̀ wá ní ara wọn ọtí sọ ọdún lórí báyìí bọ́ọ̀tì sọ ọdún lórí báyìí àdákùnrin wọ́n ti sọ̀tẹ̀ fún wa wọ́n ti sọ ọdún báyìí àwọn ọmọ tiẹ̀ náà àdàdà wọ́n rí òun yóò rí pé akọmọ̀ sáàbùrú ni bí ẹ̀dá ṣe tó rí ìkọ́bà ní sáwà náà rí pé dáadáa tó ọgbà من عمل صالحا ومن ẹni bá ti ọlá dáadáa fún ọlọ́ ṣe ni wọ́n lọ́jà ìṣẹ́ rẹ̀ jẹ́ tó káyẹ tẹ́ẹ̀sì tó lè ń ṣe ọgbọ̀n lọ́jà máa ti rẹ̀ wọ́n ti lọ́wọ́ tẹ́ẹ̀sì wọ́n lè ṣe tẹ́ẹ̀sì jíjẹ́ kọ́mọ̀ tó dáadáa sáà sí ọ̀sí kọ́lọ̀ bí èso ìrìn ẹ̀yìn ẹ̀mẹ́rẹ̀ ẹ̀yẹ́ ìgbésẹ̀ látàrí báyìí ẹ̀yẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́rẹ̀ dáwọn ló ayé tó yẹ́ tó dáa fẹ́rẹ̀ ẹgbẹ́ fún olóòtú dáwọn. ní ìjẹ́ tó tún lè ní tó tẹ́ ìrẹ̀ wá ní mo bà tó tó sọ̀rọ̀ mi ní mo tó sọ̀rọ̀ yẹn nígbà gbàdá ṣe mo gbàdá ẹgbẹ́ ṣe tí mo fẹ́kẹ́ ṣe mi wọ́n ti mọ̀ kẹ́kẹ́ padà yà ọmọ rẹ̀ lọ́wọ́ kò ní tí ẹjẹ́ mẹ́ta bá ń tẹ́ sí. mo ní àmì náà sọ nípa sọ́ọ̀lì lọ́sùn yìí. bàbá mi náà sọ ọ́ lè hàn án

Ìgbà jẹ́ ń bẹ́ ọjọ́ ìyà lọ́yìn lọ́jọ́ ìṣẹ̀lẹ̀, àwọn tí a yé ti dáadáa. Ọlọ́run jáde sí o. Ẹgbẹ́ fún wa ní kóòdù kẹsìrọ̀ wa Wọ́n náà gbà pé báwọn afẹ́ ní Bíbíà, ọwọ́ sọ́sì mú sínú náà láìsí. Fáfá wá ń sọ̀rọ̀ báyìí káwọ́ lọ ní o. Ṣé máa ní ọjọ́ àti ìlú ní èyí lọ́kọ̀ rẹ̀ ee ìwọ lọ́kọ̀ rẹ̀. Àkùnrin jẹ́ lọ́bọ̀rọ̀ òun lọ́ba fẹ́ sọ̀rọ̀ yìí. Ká òun àtúntò pé àwọn àfáà ń dídí àwọn wọn ráìsì lórí ìdájọ́ tó ń bẹ́ di súnà nẹ́bì. Àwa ní súnà nẹ́bì ìpínlẹ̀ nígbà tó sọ yìí dandan ìtura jọ́rọ̀ yẹn bẹ̀ dandan kọ̀ tẹ́lẹ̀. Àmọ́ àwọn ti ń jẹ́ súnà. Àmọ́ mustahabu nǹkan tá a fẹ́ ká ṣe ni man fa'alaha nala sawaba ẹni bá ṣe é yóò gbà ládá nítorí kó ṣe wa man tarakaha lẹ́yìn akọ̀ ẹni tí wọ́n ẹni tí ò bá sì ṣe kò ní jìyà bàbẹ́ bẹ́ẹ̀ bá mọ tí wá ti láyé ó náà pé ládà wọn tó sí ládà tí wọ́n fi dọmọ àlùjẹ́ náà ṣé tí ó pẹ́ tí ó fún yàn sábúrú ni gbọ́dọ̀ yìí fún wọn náà tó ní ọ̀dà mo gbà pé mo sọ bí ìbá ṣe ọlọ́wọ̀ mi fi àjẹ mi àmọ́ bá ṣe kékeré yìí ìsáàbù ṣé ládà mi ò sí gbẹ́tẹ́lẹ̀ ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ yìí náà kọ́ yìí tó mi náà fi lọ gbọ́n lẹ̀ ó mọ̀ tí wọ́n bá ti ń ṣe báyẹn ìwọ́n náà mọ̀ ọ́ nínú àwọn tó ń ti jẹ ìjọba ìgbẹ́ bẹ̀rẹ̀ sí náà nígbà tó ń bẹ lámọ́ díkà tí ìjọ ti yàtọ̀ ìsìn láyé ráyè ẹ̀kọ́ mọ́ kò sí ara ẹ̀sìn náà kọ́dà ní tí ó máa àwọn tó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rù wọ́n rí adìsọ́ nígbà ní kọ́dà tó ti tọ́ kọ̀ọ̀kan ní english yẹlẹ̀ wọn ẹni tó bá ní nígbà kò síbẹ̀ sí ni a lè rí adìsọ́ nígbà ta lọ́wọ́ tí alábẹ́ ká sí àbá yàrá ìsọ̀lẹ̀ ìtẹ́nà àwọn sáájọ́ rẹ̀ tó kó jáka fún mi ó wá rí lọ́wọ́ mi ó ní àlì nínú náà ìyáàdì sọ lè ní àgbà mo ní hin ah, kí lọ́wọ́ mi tó fẹ́ fọ́ra bí dìde nígbà wọn sí àtàwọn retí lọ́wọ́ rẹ kọ́ mọ́ dìkì mọ̀kọ́ mọ́kùnrin kéèlì ló gbé lọ́wọ́ fún títí ọmọ fún ọmọ fún wọn lọ àwọn eléyìí kọ́wọ́ lára ẹ̀fún ní ìlú lẹ́lẹ̀ stéèjì ní ìkúrò stéèjì kejì ní pé ẹ̀sìn ìbò báyìí bá ti ṣe sínú náà jókòó níta rẹ̀ sí má because wọ́n I was lọ fún inú àwọn tí wọ́n ti jẹ the àbúrò bá tẹ̀ gbọ́ lọ́wọ́ rẹ ọwọ́ ọkọ̀ orí wọn lóbi títí on July tí ó kọjá èyí lè tọ́lọ́ tán ìjọba wọn sí nìyẹn so àwọn I àwọn ìlú kẹ́kẹ́ tún náà but èyí náà gbé ẹgbẹ́ tó gbé lóhùn fẹ́ ṣe ìwọlé ọkọ̀ ìyàgbé ìtàwọn ọmọ náà fún kékeré ọ̀rọ̀ yẹn but èyí náà lẹ́kọ́ wa pé tí ó bá ti tún náà ìdílé ìpínlẹ̀ ìṣe rẹ̀ ìgbésẹ̀ bọ́ọ̀sì ti gbèdẹ̀ nínú ọlọ́pàá padà yá gbélé kọ́gùn náà sí. wọ́n lè dùkọ́ ìwé ẹ̀ mọ̀ ìṣúlẹ̀ ni ìdílé ìpínlẹ̀ ìṣe ọ̀rẹ́ ọmọ òkú sọ̀rọ̀ ẹ̀mí wọ́n wọ̀ pé wà láwọn méjà. wọ́n ní fúnbẹ́ẹ̀mù ìjọba tó lè fún ọ̀gbà ọ̀gbà tí ń sọ ìtọ́sí ń bọ̀ ní tẹ́lẹ̀ pé bàbá rẹ̀ ògbóǹde ń dídí àní lórí kọ́ọ̀bù yẹn lórí. lórí kọ́ọ̀bù lè jẹ́ ìkànnì ọkọ̀ tẹ́sí ìkọ̀kọ̀ tó pàṣẹ bàbá rẹ̀ rò ọ̀rọ̀ ìjáàbù kan ti jọ́bù bọ́wọ́. Òun náà pàṣẹ sílẹ̀ ní pé òun náà ní sílẹ̀ ní o kò ní ṣe sáré ẹ̀fẹ́ nígbàkọ̀tẹ̀ nígbàkọ̀ ìṣe dandan ẹ̀yàbí láwọ̀ ìjáàbù kó kalẹ̀ báyìí jáde nìkan kan ti jọ́bù bọ́wọ́ kan fi ṣe ṣe bẹ́ẹ̀ fáwọlé lọ wà láì fún fọlọ́ búra yóò lè yàrá kò lórí àdé ni. Wọ́n ní ọ̀rọ̀ lẹ́yìn ìgbìyànjú wà láì wọ́n tó bí kíyà ẹ̀wọ̀ ilé àjọmáyẹ̀ ìṣẹ́sí màmá wọ́n tó sọ́wọ́ fún yìí pé ilé òkú náà tó bá ọ̀yàn ìwọ́n ni ṣúmọ̀ ẹgbẹ́ takò wọ́n tó ń jẹ́ tó ń sọ láàrin àwọn èèyàn ṣúmọ̀ ní jẹ́ pé ṣúmọ̀ fẹ́ gbà yẹn ni iṣẹ́ àwọn àbúlé àti takò lò pé èmi àti ìlà ẹ̀sùn sọ pé bákan náà ni wá ilé ìwọ́n ni ìṣẹ́ ọ̀fẹ́ ìṣẹ́ pé àwọn tá a jẹ́ lọ́láwo ẹ̀sìn kò sí ìbákan ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìlà àkàràmọ̀ kọ́kọ́ láti dá lójú ẹ̀rọ ẹ̀rọ ìlà àkàràmọ̀ kó ń dá lọ́wọ́ àtìkọ́ọ̀kù tó ń tó ń fẹ́ gbà pé tẹ́bá ti rẹ̀ sílẹ̀ ó ti lọ pé ọ̀rọ̀ ilé ndé ọwọ́ tí wọ́n ṣe ó jù kù nínú ìlú ìlú ìlú ọmọ nínú ọkọ̀ ó ti kó lọ àìsí ìlú pé ọ ìwọ́gbọ́n ìlú ìlú ìlú ìlú ìta àwọn tí wọ́n ń kó wọ́n sọ̀rọ̀ bàbá gbẹ́gbẹ́ fún wa wọ́n táwọn gbẹ́gbẹ́ fún wọn gbé wọ́n jùlù wa ni a máa nẹ èyí tí ó bá gbà wà láti nígbà tí wọ́n wá ń tàǹkò yìí ìrẹ́ bàbá tí wọ́n ti wà lóògbé o àti wọ́n ti lẹ́fẹ́ fún ọ́ kí wọ́n ti gbígbà òdòdó wọ́n ti tètè wọn ni èdè yẹn wà gbọ́n tí wọ́n ti wọ́n jáde káṣẹ́ àti tó wọ́n máa wà ní pé ká ti mọ́tò ń dágbà jẹ́ ẹgbẹ́ bá ń ṣe mọ́kálífì àwọn agbọ́dà ni nígbà èyí lọ́wọ́ mi ni ẹgbẹ́ bá ní mọ́tò yìí wọn àgbẹ̀tẹ̀ ní mọ́tò ìjọba àti ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ ògbówó àwọn ògbówó gbogbo gbogbo lọ́wọ́ ọ̀dọ́ àti ìbùdó ń bẹ̀rù ra ẹ̀gbà yìí bẹ́ẹ̀ àwọn kò ní sọ́wọ́ nínú ọkọ̀ àbá torí àlejò máa ń ra oúnjẹ lọ́wọ́ àwọn ọkọ̀ àbá ó lè fẹ́ nìyí ó sì sanwó èyí bá fẹ́ gbà tí wọ́n gba nǹkan ẹ̀kọ́ ìlọ́wọ́ àkàn láwọn ìṣẹ́ àti ìkẹ́ dúró. Àlejò kọ́ lè kún lójú pé àlejò ẹ̀rọ ìjọba ìlọ́wọ́ mi, ó jẹ́ láti ìkẹ́ dúró, nípa láti ìkẹ́ dúró kò sì tẹ́jú nínú iṣẹ́ rẹ̀ lè dúró kí lè fẹ́ àlejò. Ẹ̀rọ ìjọba kálẹ̀ fi níṣẹ́ lọ́wọ́ àtìṣẹ́ yìí wáyé, kálẹ̀ fẹ́ ẹ̀rọ dúró. Àlejò wọn lọ sí àwọn mùsùlùmí. Tẹ́tẹ́ ọ̀gá ọ̀gá àpá lónìí lónìí bí kọ́ tẹ́tẹ́ lónìí ó wà lóye pé onímọ̀ ọ̀sẹ̀ làwọn àgbàríkà fún àgbàríkà fún àgbàríkà. Wọ́n wà fẹ́ fẹ́ ọ̀fẹ́ lóye jùlọ fẹ́ so bí àwọn afáà tún ní àwọn bá wọn ti pẹ́ wọ́n yẹ fún wa lówó àátẹ̀mọ́ sọ nàìjíríà kip ẹgbẹ̀lẹ́ náà wọ́n náà jáfà láàárín kó bẹ́ẹ̀ kí aláwọ̀ abẹ́rẹ́dẹ́ àbíkọ̀ olú ọba ti dára fún wa iná lọ pé lọ́dọ̀ wọn ọ̀nà àwọn ìgbà lọ́dọ̀ wọn ní ojúdúró nílé ìdílé náà alẹ́ àwọn wà fún ilé wọn tó àbáfin wọn àwọn ìgbà lọ́dọ̀ wọn ti wà alẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àbúrò ìlú mọ́tò wọn o wàlá ẹgbẹ́ ti mọ wá ìlú mọ́tò wọn wọn fà sílẹ̀ sílẹ̀ sílẹ̀ wọ́n fẹ́ ẹ̀ ọ̀rẹ́ ju wa ká lójú àwọn ti lọ sílẹ̀ rẹ kò ní fún wa mọ́tò wọn àwọn àti ìyá ẹ̀lò òkun kò sí ìgbà àti sílẹ̀ sáfìdì ìwà mọ́ nìkan ló fi tòun dé òkòlò níjẹ̀bẹ̀ nílẹ̀ kọ́ àdìs lọ́wọ́ wa bẹ̀rẹ̀ bùlùbù ọ̀rọ̀ ní ọkọ̀ nígbà yẹn tó

ààyè kọ́lá ìrìn kan jẹ́ náà kọ́lá ìrìn àwọn alákàlábá jẹ́ jẹ́ náà wọ́n àti fẹ́rẹ̀ kan jẹ́ ó jùlọ ti jẹ́ àfihàn àti àwọn èèyàn wọ́n náà ó ti fi àwọn àfáà kan wọ́n bá ń ṣe wọn kò fún àbúrò tí àwọn àfáà yìí náà ni nínú ìlúgi wọ́n á sọ máa lo kìrìtà fọlájà jẹ́ náà wọ́n ní múlẹ́lájà mọ́kálíkì mọ́tò rẹ̀ bá bàjẹ́ ilé ètò ilé ètò kẹrẹsì náà ó wá pàṣẹ ọ̀gá ó wá pàṣẹ ọ̀gá ìtàlẹ̀ nígbà àwọn ọkùnrin kan nítorí wọn fòlówó nílẹ̀ yìí fún ìgbádùn mọ́nà àfáàlì bí náà gbogbo ọ̀rọ̀ ló kọ́kọ́ láàbí ó wà máa forí jù lọ́wọ́ lọ aláìláìlọ́lá ọlọ́run jẹ́ ọ̀rọ̀ lọ́rùn súnà lẹ́bí nígbà bá ti ṣe wọ́gbọ́n ní àlàáfíà àlàáfíà ń bẹni súnà lẹ́bí wọ́n sọ àlàáfíà ti lẹ́bí náà ti bẹni kọ̀ọ̀kan lọ kò sí aburú súnà lẹ́bí sọ́wọ́ sí aburú mẹ́lẹ́ ọlọ́mọ jẹ́ ọrí kò sí aburú kankan

Títí àwọn òògùn tó máa ń lò yẹn, àfihàn máa ń lò máa ọ̀ sí bẹ́rẹ̀ máa máa fẹ́ kú ó sì bọ̀ lọ́wọ́. Àbíjẹ́ ẹ̀sẹ̀ mẹ́sìn mẹ́ni, èyí ni ọlọ́wọ́ ni, ọmọ sì bọ̀ lọ́wọ́ tán, nítorí ọ̀rẹ́ ni, ọlọ́run máa ṣe bẹ́ẹ̀, ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ èyí ni tó ní ilẹ̀ èyí mo nírọ́, èyí mo lódodo ni. Àbí àtà máa ṣe ni pé wọ́n sàmú adé lójú sílẹ̀ Muhammad, Allahumma sabbitna, Allahumma sabbitna, wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa